أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعو الله ولو ọba tí ó yọ̀ǹda fún wa láti lè pàdé lórí bíbá tíra pátákì nàìjíríà lọ ní kíkà níbi tí àwọn anú tíra náà òun náà ni ọ̀rọ̀ nípa àṣẹ́ṣẹ́ ìdán ògùn ṣíṣe àti ìfúnma àwọn tó ń jẹ́ àlàárọ̀ àti káhìn aṣàlàyé pé gbogbo ẹ̀ pátápátá ìfúnma kan náà ni kò sí ìyàtọ̀ níbẹ̀ ibi tí àwọn kà lónìí òun náà ni ọ̀kọ́lẹ̀ ibn Abbas يقوم يكتبون أباء جاد وينظرون في النجوم ما أرى من فعل ذلك له عند الله من خلاق بسم الله الرحمن الرحيم قال قال المصنف رحمه الله تعالى قالوا وقال ابن عباس في قوله يكتبون أبا جاد إلى آخره هذا الحقر رواه الطبراني عن ابن عباس مرفوعا واسناده ضعيف ولفظه رب معلم رب معلم حروف ابي جاد دارس في النجوم ليس له عند الله خلاق يوم القيامه ورواه فليج بن زنجوي زنجوي بن زنجوي عنه بلفظ رب ناظر في النجوم ومتعلم ألوف عبجال ليس له عند الله خلاف قل ما أرى بجواز فتح الهمزة بمعنى لا أعلم ويجوز ضمها بمعنى لا أظن وخطابة أبي جاد وتعلمها لمن يدعي بها علم الغيب هو الذي يسمى علم علم الحرف هو الذي جاء في الوحيد الذي جاء في الوعيد وأما تعلمها للتهجي وإصاب الجمل فلا بأس به قوله وينظرون في النجوم أي يعتقدون أن لها تعبيرا كما سيأتي في باب التنجيم وفيه من الفوائد عدم الاغتراب بما يبتاه أهل الباطل من معارفه وعلومهم كما قال تعالى فلما جاءتهم رسلهم بالبينات فقهوا بما عندهم من العلم وحاق بهم ما كانوا به يستهزئون قوله الباب ما جاء في المشهر حسن الشيخ محمد بن عبد الوهاب رحمه الله nínú àwọn ẹ̀rí tí wọ́n tún ti gbé lẹ́yìn ìgbà tí wọ́n ti mú àwọn hadith ní oríṣiríṣi wá àti àwọn àyà Qur'an láti fi ṣàlàyé pípé mùsùlùmí gbọdọ̀ jìnnà sí gbogbo tí ó bá ń jẹ́ ẹ̀ka idán ara ẹ̀ka idán òun náà ni iṣẹ́ wíwò sọ á ti ṣàlàyé nípa ọ̀rọ̀ àlèmọ́mù bá bọ̀ rí rahmanullah wọ́n sọ pé gbogbo ẹni tí wọ́n ń pè ní àárọ̀ òun náà lẹ́yìn tí wọ́n sọ bá Islam àwọn ní tán wọ́n ní ẹni tí ń pè ní òun náà ní ń jẹ́ káhìn tó bá ni pé mọ nǹkan tí wọ́n àbí káhìn mọ gbogbo ati àti mọ̀nàjì àtẹni tó ń wo ìràwọ̀ fífi wo nǹkan tí ó ṣẹlẹ̀ àtẹni tí ń wo ìyẹ̀pẹ̀ ṣéèkì Islam ti ní ọ̀ṣọ́ lọ́wọ́ ní na náà yi àbẹni tó ba to ń jọ wọn báyìí fi gbogbo wọn ọ̀rọ̀ tó wá tó fẹ́ fi gbé ọ̀rọ̀ ilé ẹsẹ̀ ọ̀rọ̀ tó wá látọ̀dọ̀ Ibn Abbas radiyallahu anhu fi qawmin yaqtuluna Aba Jahd ẹ̀hẹ́ síwájú ibi tó bọ́ síbẹ̀ àwọn tábàrọ̀ lè ka ṣẹ́rẹ̀ tí àfà tí wọ́n kà tán nìsín ní pé ولي هذا الأثر رواه الطبراني عن ابن عباس مرفوعا وإسناده ضعيف وأن سند حديثي ضعيف يعني يقول له ní hadithi tí a fẹ́ kà ní ìsinyìí so ẹ wo ìṣẹ́dọ́gbàdọ́gbà àwọn afáàsúnà yaquluna ma lahum wa ma alayhim nǹkan tó bá jẹ́ tó gbè wọ́n ẹni tó bá jẹ ọdún súnà máa fà súnà tó máa ń ṣe nìyẹn wọ́n sọ ṣùgbọ́n kan wọ́n na àlejò nǹkan tó bá takò wọ́n gan wọ́n ṣàlàyé rẹ̀ wọn ò ní wọ́n pé kíní yìí á ah, kíní yìí da púpọ̀ jù ìpè ẹ̀rí ẹ̀rí tó gbé wa lẹ́sẹ̀ púpọ̀ jù ní ẹjẹ́ káyà fi pamọ́ ká má sọ fáwọn èèyàn pé àdéhùsọ́gbọ̀ ẹ̀yìn ìtìyìn alùsùn lè fi ìṣẹ̀lẹ̀ bó ṣe lè kí ọ̀rọ̀ ẹ̀ kó lágbára kó dáa tó tó bá ti rí ìlà ìlà tó ń kọ ọ̀bẹ́ ṣàtún bí ìhí wọ́n ṣàlàyé rẹ̀ pé ọ̀rọ̀ yìí kò lẹ́sẹ̀ lẹ̀ tó ní pé hadith tí sheikh muhammad bin abdulwahab rahimahullah tí wọ́n fi ṣe ẹ̀rí ní hadith wọn pè ní marfu'an àwọn kan ní pé hadith yẹn kò ń ṣe hadith tó jẹ́ ẹni pé ibn abbas òun ni wọ́n sọ ọ̀rọ̀ yẹn So bọ̀ tó bá ti pé ọba lálàáfíà ni irú ọ̀rọ̀ ọ̀hún yóò máa jẹ́ máa fún án ṣùkùnmọ́ni yóò máa jẹ́ pé ní ìdájọ́ gan ìdájọ́ máa fún ìdá látara pé kí ni kìí ṣe ọ̀rọ̀ tí Abdullah ibn Abbas tó lè tìlà káyàrá rẹ̀ gbé kalẹ̀ náà ni bóyá ní irú ọ̀rọ̀ yẹn irú ọ̀rọ̀ tó yẹn kó nínú Islam kò kìí sọ̀rọ̀ tó tìlà káyàrá rẹ̀ gbé kalẹ̀ tó òun ni pé eléyìí títí ẹ̀ fi máa ń ma objectivity táwọn àfáàsúnà tí wọ́n ní nípa ọ̀rọ̀ ẹ̀sìn eléyìí ẹ wọ hadith kan ń bẹ nínú Riyadu Salihin inú hadith ń bẹ nínú tó jẹ́ kí mi mọ̀ ah,

ibi ẹni yẹn ó wà padà wá ọsùn yẹn tó pè ìgbà tó wà kọ ìdájọ́ àdéhùn wọn wọn ní àdéhùn yìí ó àdéhùn tààrí àdéhùn tó lẹ́nu ṣe wọn bí àdéhùn wọn straight báwọn tó straight tí ó endovan si ẹni tó bá ń fi ṣòkòtò àbí aṣọ tó wá kọjá púpọ̀ ẹsẹ̀ kò nírun kò kò sẹ́ni tó lè sọ pé ẹni tí ṣòkòtò rẹ̀ àbí aṣọ rẹ̀ tó bá kọjá púpọ̀ ẹ̀sẹ̀ pé kò ní ìràn ó ní ìràn tó ó ń ṣe lọ́run lọ́tọ̀ ìṣòkòtò àbí ti ẹ̀wù tó kọjá púpọ̀ ẹ̀sẹ̀ àwọn oníràn tó látara pípín ní àdéhìsì tó wá fún àdéhìsì yẹn àdéhìsì ọ̀lẹ́sẹ̀ lẹ̀ torí ẹ̀ náà ní eléyìí ìsìn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa bá alùsùn náà ṣe fàǹfà wallahi suma billahi alladhi la ilaha illa huwa tí nǹkan mí bá tó ń hàn ní ọ̀la tó ṣe pé n tí àti ìgbọ́rí nílùú inú súnà ni sọ pé tí ń fún àwọn èèyàn lórí nílùú yìí nìsín ọ̀rọ̀ ìkúnlẹ̀ ìkúnlẹ̀ wallahi kọ́dà kẹmọ fi rí gbálẹ̀ kókò ní pé ń fọyín àwọn èèyàn ó tún sí ni wọ́n tún lò yóò tún máa wọn sí ni torí pé kí ni kìí ṣe ìfẹ́ ẹnu òfin ọlọ́run ọba ni wàláyà ṣùgbọ́n akéfẹ́ ẹnu ni ó yẹ kó ti rẹ ń kálukú àmọ́ kúlẹ̀ yẹ́wùmí ojoojúmọ́ ojoojúmọ́ báyìí ẹ̀rí ìsàtún bù wá ni tẹ́bá tó ń ka síra lẹ́tọ̀ọ́ pé ilé iná tó ń bẹ́yà yìí ní ẹ̀rí so ní àwọn ẹ̀rí tí è ṣe àwọn ẹ̀rí àdàmọ̀dì táwọn ń kó káàkiri ẹgbọ́ kan láàárọ̀ yìí mo gbọ́ nínú rédíò ó ní àwọn fẹ́ mú ẹ̀rí wá ó ní ìmáàmù Abu Hanifa ó ní pé ó ń lọ sí ó ní àbúyẹ Yusuf ọmọ ìtàn wọn pè ní sọ́ṣíbù sọ́ṣíbù Abi Hanifa tó ó ní ọmọ yẹn pé ọmọ kéwùn gbóná wá rí pé òun fẹ́ ti tó tán tó Abu Hanifa wá rìn nìkan lọ́ba rahman allah ibi kọ́rọ̀ dé ìgbà dini wá di níbẹ̀rẹ̀ òun tó ọmọ kéwù yẹn ọ̀wá mà onígbà tí ó mà ọmọ kéwù yẹn wá fura mọ̀ pé wa ń rán wá ni ọwọ́ níta lọ́rọ̀ ọwọ́ náwó sí àwọn àlefa níbi tí ó jòkó sí wọ́n ní ọwọ́ bá àbọ̀ ẹ̀mẹ́fà ńbẹ̀ ìgbà ọsálámà sí ìgbà tó sálámà sí Abu Hanifa dá lóhùn Abu Hanifa ń sọ fún pé ìbéèrè tán bí ọ́ pípé mi ni mo ní kan wá béèrè béèrè yẹn lọ́wọ́ rẹ̀ ṣé ẹ mọ̀ ni ẹni tó gba ìwáyà yẹn wá yóò gbà wá pé làpàṣálàmù alayhi wa nahana láwù ó kì tán ó sì tẹ̀ fún un àmọ́ kò sí léyìn òun bẹ́ẹ̀ tó wọ́n wá ní ìgbà tó sọ òun fún tán Abu Yusuf wá sọ pé kó ṣàlàyé ọ̀rọ̀ yẹn fún un Abu Yusuf wá ní Abu Hanifa wá ní ẹ̀yìn sọ fún ọ pé ń bínú sí ọ tó ó ní wàjá ta àìlẹ̀ àrùkọ̀ bàtẹ́ yìí ọwá fi eékún rẹ̀ lélẹ̀ tí ọ̀rọ̀ àwọn bí kí ọyọ́ wà lérí ìjòkó kí wọ́n rí pé ẹnìkan sọ̀rọ̀ kan tó kọ́lá àbọ̀rọ̀ yẹn bọ̀ ló jẹ́ àbọ̀rọ̀ yẹn ṣọ́ọ̀kì rẹ kí wọ́n wá change position kó lè rí pé èèyàn fi lélẹ̀ kọ́ wá fi eékún pé pé kò rẹ lọ́wọ́ nílẹ̀lẹ̀ tó tán sọ̀nù àwọn bá ní tọ́ ẹ̀rí tẹ́lẹ̀ kọ́ wọn àwọn ọmọkùnrin máa fáwọn òbí wọn ẹ̀rí rẹ̀ hùn àbú Yusuf kó kúnlẹ̀ fún fún àwọn àníbá ẹ̀dàkùnrin irú ẹ̀rí rẹ̀ ti wọlé lẹ́yìn so alùsùnà abadan ẹ̀rẹ́ rí kan lórí ẹ̀rí ẹ̀ láíláí tó láwọn máa gbé kéèsẹ̀ wàláhì ní tí mo ti lọ gẹ́ni pé ní tí ò bá ń gbé wọn òun ní wà dàmàdì ẹ̀rí wọ́n yà já ọkùn mẹ́rin pé ah, kíní yìí kò ní ẹ̀rí àwọn pàdé pé àdàmàdì náà wá kàkiri àà tóbi tí mo ti lọ ní pé ẹ̀nà asaru abdullahi ibn abbas yìí tó ní fi qawmi yaktubuna ọláwọn kan bẹ wọ́n máa ń kọ abajada awaza àtọ́yà kálámánà ó dé sọ́mọ́ kọ̀nùkọ́ra sátà ṣàkátà tọ̀gásà tàbí sọ́ àtọ́bọ̀ tọ̀gásà ó ní tọ́mọ́ ń kọ́ ó ní wọ̀nyẹ́ ń wòrò náà fi nà jù àwọn máa ń fi kí níyẹn wo ìràwọ̀ ó ní máa ń arọ man fa'ala dhalika lahu 'inda Allahi min khalaq Abdullahi ibn Abbas ó ní irú ẹni tí bá ń ṣe báyìí ó ń tọ̀ ń kò ní ìpín ìjẹmúsùlẹ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ní pẹ̀lú ẹni yẹn kì í ṣe mùsùlùmí ẹ wá wo tí sheikh muhammad ibn abdulrahman ali sheikh wa sọ wọn gba ọ̀rọ̀ yìí wá Abbas látọ̀dọ̀ ibn abbas marfu'an ọdọdọ annabi àmọ́ wa isnaduhu da'if àmọ́ sanadi rẹ̀ sanadi rẹ̀ lẹ̀ wà lẹ́gbùhù wọn ni bó ṣe wá gẹ́gẹ́ ni pé rubba mu'allimin hurufin abajad wọn ni mélòó mélòó ẹni tó ṣe pé ọ̀nkọ́ ara fi abajad dáàrí sẹ́ńfì nujum tí wọ́n máa pààyàn ní ìràwọ̀ pẹ̀lú rẹ̀ ليس له عند الله خلاق يوم القيامة أن يتبادل من القيامة قنني بك كاني بين زي مسلمين الله أبا أنا كنت عند كثيري وأنا رواه حميد بن زنجوي عنه بلفظ وني حميد إبوا تجاونا زنجوي وني رب ناظر في النجوم وني ملو ملو أنتين وراء ومتعلم الحروف tí ń kọ́ harafi abajad laysa lahu inda Allahi khalaq pípẹ́rú ẹni yẹn kò ní ní ìpín kankan bájọ́gbìn alkiyama lọ́dọ̀ ọlọ́run ọba so bí ẹ̀rí ilé ìṣe lọ́nu qawluhu wọ́n ní gbólóhùn tó tún sọ fún un tí ọ sọ pé ma ara bi jawazi fatih shams يعني ما أرى ما أرى بجواز فتح الحمزة بمعنى لا أعلم تقول ما أرى إتمنى نقول لا أعلم إيه ما فيني يلي نيكا والله. ويجوز دمها بمعنى لا أظن لا أظن يعني في لا ما أرى alẹ́ni máa ọ̀rọ̀ mọ́nálá àwòrán mìíràn wọ́n ni pé ó tún lè wá báwọn tó bákan náà wọ́n ní wọn kì náà yàtọ̀ wọ́n kì sábà tó abajat oníkẹ́ wọn kọ abajat wọ́tà ìlúmùwa àti kíkọ́ nǹkan yẹn lè máa yẹ dẹ ìdí ilmul ghaib fún ẹni tí máa ń fi ń wọṣẹ́ tó pé abajada yìí náà ni wọ́n máa fi wọṣẹ́ هو الذي يسمى علم الحرف هناك علم الحرف في إما ودجالون àwọn tí wọ́n jẹ́ àwọn abayé jẹ́ àwọn ni wọ́n gbé kalẹ̀ irú wọn ni abdulfatah ìtòhí alifalaki àtàwọn ẹgbẹ́ rẹ̀ bẹ́ẹ̀ tó ẹ̀rí tí wọ́n ya wọ́n yà á sì ní wọ́n akọ àwọn ẹlẹ́kọ̀ọ́ sí ìbá tá nìkan já kọ́dà ó burú egun tó ń ta lọ́jà ọba tó burú àwọn nǹkan wọ̀nyí wọ́n máa ń ta fún níbi ní títà tẹ́ bẹ́ẹ̀ báyẹn tí wọ́n ra tíra wọn làwọn yẹn máa ń rà tí wọ́n máa ń pè ní asọ́rọ̀ lòṣòro náà máa ń pè é so àwọn èèyàn máa ń kọ papọ̀ mọ́ ẹni ìsáàbì tó bá ń kọ ni so gúrú eléyìí so wọ́n nírú ẹni yẹn náà tí bá ń kọrú ẹ̀ ẹni ń kọ̀ nǹkan tí ọlọ́wọ́n ọba ọ̀ràn wa ẹni tí ó sọ ọ́ di kékeré ńlọ ní ń kọ̀ ọ̀hún wà ó wà láti já àfihàn òun ni ìjìyà wà ń bẹ̀ nígbè yẹn dédìí ẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí i àṣẹ ọlọ́run ọba ni ìlérí ọlọ́run ọba wà lẹ́gbogbo ẹni tí máa ń lọ lè ń kọ́ hisabi tí ń kọ́ pé bá bá wọn ní tù ní jẹ́ báwọn a wà ní jẹ́ bẹ́ẹ̀ já dáàlì ẹ̀ já jíìmù mẹ́ta dáàlì mẹ́rin tó pé wà tó bá wá yá tí ẹnìkan bá wá tí bá wá ń rẹ̀ tó bá ń jẹ́ Abu Bakri yóò wá ní a one ba two wow six àbú ojé lónú ó ní ọjẹ́ ọjẹ́ 9 bakri ó ní bá ọjẹ́ mọ́kànlá kef 20 rọ 200 tó ti yé bá wọn ní ọjẹ́ 230 kìíní kan <laughs> so tó bá ti wá wọ́n bá wọn àgè so irú ẹni yẹn ń fi ábà jádà ń fi ń wo kí ń fi ń woṣẹ́ àdánwò ló kó sí òun ìyẹn kó sádánwò nù sẹ́mọ̀ pé hadisa wí hasaru yẹn a ní asaru ipe asaru da'if náà ni a nílò ni láti fi mú ẹ̀rí wá àmọ́lù sáfìnàsìbì yìí a lè fi gbá ọ̀rọ̀ nídìí tó pé àwọn ẹ̀rí tó fi jẹ́ àwọn ẹ̀rí tó jẹ́ sọ̀híù yẹn òun lágbára lé ẹ̀rí pé tí ìdájọ́ tí ó mú jáde ń bẹ níbi àwọn tá a ti kà síwájú man tatayyara aw tutayyara lahu man takahana aw tukuhina lahu faqad kafar aw faqad ashrak so anẹ́bìnà tí ó máa ń so yíò àwọn pé kí ni wọ́n fi abàjádà yìí náà sí àìsàbí ṣe náà ni hadith yẹn yóò kẹsàlá yìí pé asàrù yóò dàrí ìfúnni tó abẹ́kò bá sí nǹkan kan míì a jẹ́ pé àfi ìdájọ́ yẹn lẹ́rùn àmọ́ àwọn ẹ̀rí mi ti ń bẹ eléyìí láti ṣàlàyé ti dọ̀ ìfúnlélẹ́yìí so kí wọ́n máa dáa lò kíkẹ́ náà lè yàn mú wa àwọn àmì tí yàn mú kẹfì yóò fi gba ní ìdí ni so òun ni pé ẹni tí wọ́n lo abajada hawaza hatoya kalamana tó pé tí ń fi ń ṣe nu ń fi ń wo sẹ́ni ṣòkòrò ẹni mẹ́tọ́ wọn ṣe báyìí nínú ilé wa ọmọ ìsábì bò háyà ní wa tó àpò ìsábì àwọn wo sẹ́ni fáàrí burúkú nù o àbí ń lu wa fáàrí búnú o fáàrí tí ọ̀dá náà lè yàn ṣe tó ní pé wà á máa ta àìlúmọ̀ha nìta hajji àbí tó bá ṣe pé èèyàn bá kọ tó kàn fi ń ṣe tájí àlásán wà hisabil jumal tó ma fi ń sí àwọn nǹkan falabas kò sí èméjì ń bí kí wọ́n ní pé tọ́tí àfù tọ́tí àfù ṣe tó bá kọ ní òtùmọ̀ sí ń sọ ohun tó bá ní tọ́tí àfù ìtumọ̀ tọ́tí àfù ní pé 9 times 9 àfù is equal to 81 tọ́tí àfù tọ́ 9 ni tọ́ 9 ni tọ́tí 9 times 9 ni bá ní àfù a 1 fa 8 81 àbí 9 times 9 ni one. so tó apẹ́yẹ̀ lẹ́ bá ń lò fún òfin tó burú mẹ́ tó bá ní báàbù dù bá tàǹsù àyè tú tàǹsù dù ọjẹ́ pọ̀ tó bá ní ba jí wù bá tàǹsírì wù ọjẹ́ 6 tó apẹ́yìn tó bá fi ń ṣe nù òfin tó burú níbi yẹn òfin ṣe sírù òfin ṣe kinínú àmọ́ pé tó wá kọwọ́ fún ni pé òfin wo sẹ́ tó bá ká tán báyìí ọwà ọwà ńlá ọwà ìwà ní méjì aláti pin wà nítọ̀ ìràwọ̀ kíní báyìí nílò ìràwọ̀ kejì nílò ìràwọ̀ kẹta lágbájá lò ìràwọ̀ kẹrin lágbájá lò tó ìràwọ̀ yìí sì ní ilẹ̀ omi ní ma ń gbé ìràwọ̀ yìí kíní kan kíní kan ní ma ń gbé ilẹ̀ ilẹ̀ gbóná lè ma ń gbé tó tó ẹ pé nítọ́ mọ́ wá fi ṣèdájọ́ fáwọn èèyàn lélẹ́yìí èèyàn sàgbá fún wájú ọlọ́wọ̀n ọba ọ̀ èèyàn dára ọ̀ fàkíní falabẹ́sà bèhì kò sí láì fi ń bẹ̀ wọ́n tún ní yáyé kọ́ ní yáyé kọ́ ni pé yá tans ten times ten is equal to hundred kọ́ náà ni hundred so bí ọ kérù ẹ̀ lẹ́yìn bá ń lo fún yíò kò sí ti oṣù tó burú níbẹ̀ tọ́ kọ́wùlù wo wọ̀nyẹ wòrú náà ti nù jù ìtumọ̀ pé wọ́n máa ń wo ìràwọ̀ ayé àìsàn kìdúùn wọ́n wà á ní àdìsọ́kàn annala ata síran ipe ìràwọ̀ ó ní ìlapa wọ́n ní ìràwọ̀ a ìràwọ̀ lè ìràwọ̀ tí kó wọ́n ní ìràwọ̀ mọ́ ní tí ma ń ṣe kàmá sayá ti fi bá bí tẹ̀yìn ṣéèkì ní àlàyé yóò padà wá lẹ́kùnrẹ́rẹ́ tàbá dìdì tẹ̀yìn fi wọ́n ní níbi ọ̀rọ̀ yìí minal fawaid àbí àǹfààní ń bẹ́ẹ̀ pé adamul ikhtirari kí wọ́n má gba ìtànjẹ bima yukta'u alul batil ní táwọn oníbàjẹ́ bá ń mú wá àwọn òpùrọ́ tán bá ń mú wá mímọ̀ àárìfihim níbi ìmọ̀tọ́láwọn mọ̀ wà ìlúmihim àti ìtọ́láwọn mọ̀ ní ìmọ̀ wọ́n mọ̀ sọ pé ìmọ̀ ní ìmọ̀ ní afákanmẹ́ tí mọ́ sọ ẹgbà wọn lónìí mọ́ ya afá débi pé mo tún mọ́ kéwú papọ̀ mọ́ ìsáàbì ọjá pọ̀ mọ́ra wọn fún mi so irú ìyẹn ìmọ̀kọ́nì yìí òun ìtàn ayé jẹ ni torí pé kí ni ẹwà wọn tẹ́mi pé ìtàn ni afá ti ń ìgbà tó wá kọ́ mi ní ọkọ́ mi débi ìsábì ìbá sí máa ń wo ọkọ àtìyàwó àbí ẹnìkan fẹ́ lọ sí ní àjò àti kílé kan ìgbà tó wá kọ́ mi tàbí àwọn gọ́mọ̀ sọ pé ọwọ́ ah, rẹ ọwọ́ rẹ jọ ọwọ́ mi púpọ̀ jù bí ṣe máa ń gbé ọwọ́ kalẹ̀ gan ni wọ́n náà máa ń gbé kalẹ̀ tó bẹ́ẹ̀ ni ó ṣe wá ń jọ òun kọ́dà ní ṣe gbàgbé tó àti inú agbára rẹ̀ báyìí lẹ́nìyẹn ti wá ń bàbá wọn wá tó lẹ́ntọ́ kọ́ mi ní kiri yìí bàbá ẹni wá sọ pé ọya sàrùmí ṣe dáhùn lóhùn mo ti gbó kọ mi wọn kó kọ ọkùnrin lẹ́ta wa fún ọmọ wọn ẹyọ kan ọmọ wọn obìnrin ó ní ọkọ mẹ́ta èèyàn mẹ́ta lọ fẹ́fẹ́ ìgbà tí mo wá lákọ̀ọ́kọ́ òmu ẹlẹ́ẹ̀kejì òmu ẹlẹ́kẹta òun wọn ara dákẹ́ wọn wòye pẹ̀lú àyè tó mọ́ ojú àfá mọ́ asọ́lábáwá bí gbogbo ẹ̀ kò mú àfá ní ìrìsàlá àwọn àṣìd mẹ́yọ̀ kan fún tó mẹ́nà wáwọ́ báyìí mo náà lọ mú bàbá wọn ni Fatima bíi ṣe Fatima ló kùn ọ̀hún náà ni ọ̀rọ̀ kan ti báyìí ní ọ̀hún tó mi pé gbogbo àwọn mẹ́ta wọn nìsín ọlọ́pọ̀ sàtòrí yìnyàn gbogbo àwọn méjèèjì ohun yọ́lọ̀dé gbogbo tí wọ́n ni kò sí mọ́ sí nígbà tó tó yóò kò fẹ́ kó rà bá ṣe pé yìí tí mo tí mo tí mo mú un ẹ̀yìn mo tó ní ẹ̀yàn kẹ́lẹ́ pé alápòjú ẹni òun tó ní Fatima ọkùnrin ni mo náà ni mo dápọ̀ ọkùnrin lọ́wọ́ kan kí ní pé sílẹ̀ ni tó kóhun lọ kọ ọmọ Fatima gbogbo àwọn yòókù láyé kò sí mọ́tẹ́lẹ́ dátó èyí tí mo ìtẹ́ ti sọ fún oníbi oníyẹ̀wò náà ni ọ̀hún ṣùgbàtẹ́ni wá lọ tán wọ́n á jòkó wá ní àmọ́ wọ́n yẹ kí kí o sọ fún ọkẹ́ mẹ́tẹ̀ tó mú ní àwọn àà ìyẹn lè wọ́n ọkọ̀ ni káàkiri ó ti bẹ̀rẹ̀ so bí tí mo fẹ́ lọ gan ni pé a lè lè bá tè òpùrọ́ ni wọ́n òpùrọ́ òpùrọ́ ni wọ́n ìtànpè ní ìmọ̀ yẹn gan ìmọ̀ ọ̀rọ̀ ni ìmọ̀ ọ̀rọ̀ ni kàmọ́ kọ́ làtàrà ọlọ́wọ́ bá sọ fún wọn pé ولما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من العلم وحال بهم ما كانوا به يستهزئون وحاق بهم ما كانوا به يستهزئون olúwa ní ọlọ́mà jẹ́ àti òmùrùsùlùmọ̀ ìgbà tí àwọn òjíṣẹ́ wọn dé wá bá àwọn kìfèrí tó ń jíṣẹ́ fún wọn bilbayi náà tí wọ́n sì mú àwọn àlàyé wá ìdí ọ̀rọ̀ tó clear tó yanjú pódòdó làwọn ilé ìgbé wá ó yé wọn fọ́rí ìṣúbí máa ń dẹ̀hùn a máa ń tó ẹ̀wùn kan ni ó fi mọ̀ pé àdánwò ní ìfẹ́nú wàláì gbogbo ẹni tí ń ṣe ìfẹ́nú kọ́dà ní ẹwọ àwùjọ àyí gbogbo àwọn tó ń ṣe ìfẹ́nú pẹ̀lú alùsùnà wọ́n mọ̀ pé ń táwọn ò ní ní dáadáa wàláì ọlọ́run sí fálùsùnà owó táwọn orí tí wọ́n rànjú tí wọ́n ya wèrè kalẹ̀ alùsùnà sì gbàǹkẹ́ àmọ́ wọn ò ní sọ láíláyé irú yìí nǹkan sọ dáadáa àwọn fáwọn èèyàn pé ah, àwọn nìyí ah, àwọn olódodo láyé wọn ò ní sọ àmọ́ wọ́n fojú ara wọn rí báyìí ẹ wá sọ ń ta àmọ́ tán bẹ́lẹ̀ nípa àrùsùn náà kan kọsẹ̀ ó kọsẹ̀ báyìí ni ìpẹ̀ kan wà rọra là báyìí wọ́n ni tán àrùsùn náà kan tó kọsẹ̀ lánàá wọ́n máa kọsẹ̀ kí wọ́n tún wá fẹsẹ̀ lálẹ̀ àá tí ní ọba kọsẹ̀ ẹ̀jẹ̀ máa ń lálẹ̀ náà ni ìtumọ̀tí nǹkan ni pé tó bá gbé láì fi wá kéré báyìí tẹgbẹ́ ti mọ̀ pé nọ́mbà bọ́mì ìyẹn ti máa ń ṣe nù wọ́n yọ microphone ni àmọ́jọ́ tí òdodo wọn hàn sí wọn dáadáa tó clear báyìí òun ní sọ síta àmọ́ kí ní ọmọ ṣe tí ọmọ já wọn nínú jẹ lọ́mọ gbé wọn nínú pé áá ah, ah, pé eh, rú àwọn kan báyìí sí ni áá ah, àwọn olè sí olóòlé yìí tó bí wádá tó bẹ́ẹ̀ tó áá olè sí tó bẹ́ẹ̀ sí ni alùsùn lè ní sáà ọ̀rọ̀ ọlọ́run ló bà wọ́n lẹ́rù ọ̀rọ̀ ọlọ́run ló bà wọn lẹ́rù ló kà wọn láyà bẹ̀rẹ̀ ọlọ́run bá ní lé wọn lẹ́rù kò bá wọn tó àmẹ́yìn ẹ̀yìn láyà sọ́lọ́run ẹ sì fẹ́ káàrin orí yẹn gẹ́gẹ́ bí ẹni ọlọ́run ẹ láyà sọ́lọ́run ẹ fẹ́ káàrin orí yẹn gẹ́gẹ́ bí so iṣẹ́ tí ń bá mú àwọn àpèjúwe wọ̀nyí ọmọ rẹ̀ nígbà wípé ah gbé sọ́rọ̀ tó dérú lẹ́wù yìí náà kọ́lọ̀ kọmọ ṣe àsànú fún ìyàní tọ́ ìgbà tó dòdò ń kílẹ̀ sáwọn àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ tí àwọn òjíṣẹ́ mú wá fún wọn irú ẹni Ànábì sallallahu alaihi wasallam ó mú òdòdó wá fáwọn ará Mẹ́kà àwọn ará Mẹ́dínà àwọn ará Mẹ́kà wọ́n sì rí kó shahadatu aṣùhàdá fún ní àmzíyà wọ́n àrọ̀fú wọ́n dá nàbí ma wọ́n an kẹrù wọ́n sì máa mata kò pé àmà pé ọmọ ẹ̀sà ní pé kò gbogbo ìwà tí ò sí lọ́wọ́ ní bẹ̀lọ́ rẹ̀ gbogbo wa rí tí ń pèpè sí wọn nílò wọ́n an kẹrù àmọ́ wọ́n kà àwọn fẹ́ rọ̀ àmọ́takù wọn ni so wọ́n ni ìgbàfẹ́ àyà yẹn dé bá wọn fáre kí ó máa ń ìfẹ́ ti ń bẹ̀rẹ̀ wọn wọn náà wá àwọn tó kù nílùú iléeṣẹ́ tí yìí ti ń ní o wọn ní njọ́ kan ni ẹ ma ń gbé àwọn èèyàn ipe kama wá sọ̀rọ̀ kúnlẹ̀ nínú rédíò ẹ ti ẹ̀gbá àwọn tó ń sọ pé ìkúnlẹ̀ ọ̀dá ẹgbá àwọn náà wá ó ní láyéláyé wọn ò ní láyé lókùnlá tó máa ẹni kankan ò ní dé yàyìn láyé bí ọlọ́mọ̀jẹ́ ẹni wá ní àmọ́ ẹnìkan bẹ tó ń jẹ́ ní ìkejì yìí òun máa ń gbé àwọn àfáà súnà wa ó ń láyé wọn ní gbé wá tóun ẹwọ ọwádìí yọ tí ń sọ̀rọ̀ yóò ní artist wọn mẹ́kan wá wọn wá ní ẹwà àbòsí ẹwà àbòsí apè wọn mẹ́kan wá wọn wá ní tẹ́nìkan tẹ́lùmí bá dáa pè yóò ní ẹsọ fún wọn pé wọ́n láwọn fẹ́ wá sáwọn tó pè sáwọn náà sọ fún ọpáwọn fẹ́ wà bí wọ́n ló pè wọn láwọn tí wọ́n sọ pé kúlẹ̀ dà bí sí fi dà wọ́n kọ́ ló sọ ẹwà wo nìsín Allahu Akbar ẹwù kọ̀ wá pẹ́ kò tiẹ̀ jìnà rárá ibi kí ni o ti wá dùn iléeṣẹ́ rẹ̀ wá di kíni ó dòkú ẹnìkan fún ọgbọ́n mọ́ ọwọ́ àhàn sí dé fún nǹkan mọ̀ pé iléeṣẹ́ ìti dòkú ọwọ́ akọrí sámúní fm ní ìsìn ọwọ́ tó kóra ẹ̀ lọ́bẹ̀ ó lóun lọ lè ń ṣe prógrámù à ilé tó ti kọ́kọ́ náwó pẹ́ nìkan kò ní ìníjẹ wọlé ìníjẹ wọlé àwọn ènìyàn láwọn wọbẹ̀ wọ́n lọ́kàn sí lọ́bẹ̀ ilé òun ti kí ni ilé òun ti bàjẹ́ ilé ò ti dòfó ti di haram ó ti da ooru nù wọ́n sọ iléeṣẹ́ da ooru tán ìgbà tẹ́ni aníjọ́ kan níbi àti ẹni mo pè é mo ń sọ fún pé ah ṣé bí àìláàmù ló ṣe àìláàmù náà ló ṣe mascom tó ń bẹ nínú príncipù yìí ife tó bá ní ife tó bá ń ṣe rúkú ní ìpé ọmọ ń wà bias oní kò sí lóòtọ́ why tí wọ́n wà bias òṣìṣẹ́ iléeṣẹ́ náà gbọ̀ fún wọ́n yẹ wà neutral so ó kàn dúó ó pèlè wa ó pèlè wa kálùkọ́ ma kó jù ó kù sáyé máa ń sẹ́nu ẹwà wo ní wá kó rẹ̀ lọ amúni fm so pátipátí tó fẹ́ lọ náà tó padà tó kó mẹ́rẹ̀ wá tó yá náà ni torí ayò tó ní gbọ̀ náà túnbẹ̀ kò ní gbọ̀ ń bẹ̀ yóò padà tó kó náà ni yóò tó kọrí sí róyà ó tó náà tó kọrí tó òun ni pé ibi tí mo ti lọ gangan òun ni pé yẹni ìgbà tí òdodo hàn sí wọn àwọn kèfèrí yẹn farihu bima indahum wọ́n ni min al-ilm wọ́n ni táwa ní iná ni yẹni pé òdodo tí wọ́n ń takò tí wọ́n ní ṣe ẹ̀yẹ́ ọ̀padà wá sí sábàbí ìyà fún ó jẹ́ kí ìyà ọkọ́ sí wọn tó ṣẹ́kọ̀ọ́ abdulrahman ali sheikh wọ́n ti parí ọ̀rọ̀ nípa yẹni anwa'un min as-sihr àwọn oríṣiríṣi àwọn idán tí wọ́n mọ wá sílábẹ̀rẹ̀ náà ti ṣàlàyé pé wíwo iṣẹ́ náà ara idán lòun náà kọ́lọ́n bá kí ó ṣàánú fún wa gbogbo àwọn tí a nílùú wọn lẹ́gbẹ̀ẹ́ gbogbo ti máa ń sọ a gbọ́dọ̀ máa dákẹ́ tó kí wọ́n máa sọ fún wọn bákan náà kí wọ́n máa fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kọ́lọ́wọ́n bá kó gbé wọn jìnnà sí burú àwọn aburú lánlá báyìí náà máa ṣe àfihàn ẹ̀yẹ lè. ìsìláwọ̀ àfihàn kí ló sáyẹ̀. náà náà. àlùlá láyé kẹ́lù tàbí ọ̀táyé máa lè máa ń kó àn. الثانية التسويح بأنه كفر الثالثة ذكر من تكهن له الرابعة ذكر من قدر وله الخامسة ذكر من سحر وله السادسة ذكر من تعلم أبا جاهل السابعة ذكر الفرق بين الكاهن والعراف أبي نعم أسوكم جملة لجملة لجملة لجملة لجملة náà fi masail gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ìṣe sí Sheikh Muhammad ibn Abdul Wahhab rahimahullah olùgbé tó bá kọ báàbù kàtà báyìí wọ́n wá fi àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ̀lẹ̀ bí ká ní telkhis àbí ká ní summary kókó ọ̀rọ̀ tó wà nínú báàbù yẹn wọ́n wá fi kún al-ula wọ́n ní alákọ̀ọ́kọ́ náà àwọn ọ̀rọ̀ tí ó wà nínú báàbù ta kàtà wọ́n ní pé la yajtami'u tasdiqul kahin ma'al iman bil Qur'an ẹ̀ ọlọ́pọ̀ ṣàlù fún wa ẹni tí ó bá ń woṣẹ́ tí ń yẹ nǹkan wò fún yàn ìmánì kó sọ pé mo gba Kùránì al-Qur'an ẹni tí ń woṣẹ́ ti ń pè alkùránì nírọ́ bẹ́ẹ̀ sì ni ìpè kùránì nírọ́ kódà kó ṣe péré kódà gbólóhùn ẹyọ kan péré lèyàn ní ìgbà pélé yìí ara kùránì ni ìyẹn dáràn o torí pé kí ni pe ọba ní òbúrọ́rùn tó náà ni ìtumọ̀ alukur'an nírọ́ torí Quran jẹ́ kó yé wa ife la ya'lamul ghayba illa Allah ẹnìkan kọ́ ọmọ kọ̀kọ́ àfọlọ́run kul la ya'lamul ghayba bis samawati wal ardi illa Allah àti kọ̀kọ̀ tí ń bẹ lórílẹ̀ ayé àti tí ń bẹ ní sánmà ẹnìkan kan ọ̀má àfọlọ́run ẹn tó ń bá wá jòkó wa 'indahu mafatihul ghaybi la ya'lamuha illa Allah ọlọ́run ní kọ̀kọ̀ ọ̀dọ̀ mi ní kọ́kọ́rọ̀ rẹ̀ wà kò so ẹni tó ń bá wá jòkó tó lóhun mà ọfẹ́ lè kó ìsọ̀n tó bá báwò láti kó fún ọ ìsọ̀n tó kàn lójú ọ̀nà fún ọ láti kó sórí ẹni yẹn ń pe alukur'an nírọ́ tọ́ ẹlẹ́ẹ̀kejì atasiri bi annahu kufrun nínú báàbù tá a kàlọ́ yìí ọ̀rọ̀ kílẹ̀ ọ̀rọ̀ yẹn làmọ́lẹ̀ ìpẹ́ni tí ń bá ń woṣẹ́ kékeré ni ẹni tí bá ń woṣẹ́ oníkọ̀ọ̀hún ń ṣe kẹfìrí pẹ̀lú ọlọ́run bí anáwó kófòrò ìṣe kẹfìrí ní kí ọmọ wọṣẹ́ asáàdìta ẹlẹ́kẹta díkùrùmọ́ntàkẹ́ hànàmọ́tòkó hìnàlá o ọ̀rọ̀ nípa ẹni tó ń gẹ́gẹ́ lọ lè ń wọṣẹ́ tí ń lọ lè ń bẹ́ tí ń bá wò arábìá ẹlẹ́kẹrin díkùrùmọ́ntòkó yìí rẹ̀ lẹ́wọ̀ ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n ń fi ẹyẹ wo iṣẹ́ fún abẹ́ntó kí wọ́n ń fi àwọn kankan ìṣẹ̀lẹ̀ kan ní ó ti máa fi ń dìtámì nǹkan tí ó ṣẹlẹ̀ sí alkhamisa ẹlẹ́karùn-ún dhikru man suhira lahu ọ̀rọ̀ nípa ẹni tí wọ́n bá ń ṣògùn fún ń ṣògùn ń bá ìnọlẹ̀ ń ṣògùn lọ́dọ̀ yàn asáàdìsá ẹlẹ́kẹfà dhikru man ta'allama ọ̀rọ̀ nípa àwọn tó máa lọ lè ń kọ́ àbájáda tó fi ń wọṣẹ́ abẹ́ni tó ń kọ́ àbájáda láti máa fi ṣe òǹkà lásán so tẹ́ni tó ń lò láti máa fi ṣe òǹkà lásán kò sí kankan tí kò máa fi ṣe times kò sí kankan abẹ́ni tó ń lò láti máa fi wo nǹkan tọ́ náà láti kà wọ́n pé òun náà ara tó ń pè ní alkahana ni tí ọ̀dà ẹni pé wo iṣẹ́ náà ni ni pé máa ń sọ̀rọ̀ di ẹni tí ó jìnà sí ọlọ́run ọba asábìá ẹlẹ́kejì dhikru al-farq bayna al-kahin wal-arraf ọ̀rọ̀ nípa ìyàtọ̀ tí ń bẹ láàrin al-kahin ẹni tí ó ń wọṣẹ́ àti àti arraf àtẹni tí ó máa ń lọlẹ̀ sọpọ̀ ọmọ nǹkan tí ó pamọ́ tó àṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí sheikh islam tèmíyà fi àti gẹ́gẹ́ bí إمام البغوي baghawi gẹ́gẹ́ شيء wọn والله اعلم نعم عن جابر náà باب باب من جاء في النشرة عن جابر أن رسول الله صلى الله عليه وسلم سئل عن النشرة عن النشرة فقال هي من عمل الشيطان رواه أحمد بسند جيد وأبو داود وقال سئل آمر عنها فقال ابن مسعود يقرأ هذا كله وفي البخاري نعم باب قالوا باب قالوا باب من جاء في المشرة بدون النون كما في قاموس قال أبو السعادات المشرة ضرب من العلاج والرقية يعالج به من ظن أنه به مس مس من الدين سميت المشرة لأنه ينشر بها عنه ما ينشر بها لأنه ينشر بها عنه ما خامره من الداع أي يكشف ويكشف ويزال قال الحسن النشرة من السهم وقد نشرت عنه تنشيرا وقد نشر وقد نشر نشرت عنه تنشيرا ومن الحرير فلعل طبا أصابه ثم نشرت ثم نشره ثم نشره مقل بكل بكل أعوذ ثم نشره بكل عود وجه الناس أي وقعه نعم báàbù tí a tún fẹ́ kà ní ìsìn òun náà ni ọ̀nà kan inú àwọn ọ̀nà tí àwọn èèyàn tó máa fi ń ba ìgbàgbọ́ jẹ́ pé pé imán ni wọ́n fi ń bàjẹ́ máwọn èèyàn lára látara pé tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn tí nǹkan yẹn jẹ́ nǹkan tí kò yé wọn tó ń jẹ́ aburú eléyìí ó jẹ́ nǹkan tó ṣe pé gbogbo mùsùlùmí náà ni ó gbọdọ̀ yé òun náà la ní ànúṣọ ṣẹ́mà tí nǹkan bá ń ṣẹlẹ̀ síyàn láburú tí ò yéèyàn ọmọ ènìyàn yóò wá ọ̀nà tí ó fi gbé kúrò ní ara rẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí lọ́lẹ̀ ń ṣẹbọ kìí ṣe pé àníyàn ẹbọ gangan ní bẹ ní ẹ̀mí rẹ̀ àmọ́ àdánwò ṣẹlẹ̀ sí àdánwò ṣẹlẹ̀ sí ní tí ń ṣẹlẹ̀ sí kò yé so kò gbádùn kò ní àlàáfíà kò sí mà kò mójútó tí ń ṣe so àwọn èèyàn wà sọ wọn pé lọlẹ̀ ń nasẹ̀ létí ni ó sọ fẹ́lú mi kiri níbi ẹsẹ̀ lé o wọ́n fẹsẹ̀ lé wọ̀ torí pé kí ni gbogbo ń tọ́ yẹ kí wọ́n wò láàrin láti wò wọ́n rí kankan wọ́n máa ní gbogbo ẹ̀ nù wọ́n wọ ẹ̀jẹ̀ yóò ṣe lèdè gbogbo nǹkan ni wọ́n wò yányá wọ́n sá máa rí pé nǹkan kò sí ọ òun sì máa mọ̀ pé nǹkan ń ṣe ọ̀ sórí eléyìí dókítà mi àwọn asọ̀fẹ́ lómi na lọ́lẹ̀ nínú ẹsẹ̀ létí jáde irú eléyìí òun náà ń pè ní ànúṣọ̀rọ̀ náà mo fi ní ojúṣe gbogbo mùsùlùmí náà lélẹ́yìí ẹlòmí ò lè má ṣẹlẹ̀ sí òun pọ́mọ rẹ̀ ẹlòmí o lè má ṣẹlẹ̀ sọ́mọ rẹ̀ pé pábùrù rẹ̀ kan abẹ́gbọ̀n rẹ̀ kan ní òun ṣẹlẹ̀ sí abẹ́ yàrá yìí bàbá rẹ̀ òun ní wàá jáde fẹ́ nìyẹn pé á nà ṣẹlẹ̀ sí ni so iná ṣẹlẹ̀ yẹn òun ni pé nùṣùrọ̀ ni wọ́n máa ń pè ṣékùn wá ní kọ́wùlùkù báàbù máa jẹ́ àfi nùṣùrọ̀ wọ́n ní bìdómi nùn nùṣùrọ̀ yẹn pé nùn dùn màlá un. كما في القاموس كما لون القاموس قال أبو السعادات قل النشرة ضرب من العلاج والرقية قل ضرب النشرة قل هنا جاء إياكا ننو يوسان والرقية إياكا ننو رقية يعالج به ما ظن أنه به مسا من الجن هنا ما في شيء يوسان fún ẹni tán bá rò pé àlìjànú fọwọ́kàn àlìjànú rọ́lù àbí wọ́n rán idán sí tó pé yóò wá wá ní ipasẹ̀ àlìjànú wọ́n sókùn sí yóò wá wá nípasẹ̀ àlìjànú wọ́n ti súnmi yá ti núṣùrọ̀ tán wọ́n ń pè ní núṣùrọ̀ ní èdè lárúbáwá lẹ́ánà ó yún ṣọ̀rọ̀ bìhà ánìwò máa kọ̀ àmọ́ òun ni fi fọ́nká wọ́n fi bàjẹ́ nǹkan tó ń gbà mẹ́ni yẹn tí ń bẹ lára rẹ̀ mínà dáa nínú àìsàn àìlé ara àìrójútu ara ẹni tí ń ṣẹlẹ̀ tó ń tọ̀hún tó yí pé ń ṣẹlẹ̀ tó ń tọ̀hún bá ṣe yẹn núṣùrọ̀ ọ̀hún òun ni yóò ba gbogbo kí nìyẹn jẹ́ ayé yóò ṣáfù ìtumọ̀ rẹ̀ ni pé yóò yóò sì payá kìníyàn kó lọ́dọ̀ rẹ̀ wàlúzáàl kìníyàn ó sì yóò kó lára ẹni tí kìníyàn wà lára rẹ̀ ìyẹn ni pé wọ́n fa tí wọ́n fi ba nǹkan tí ń bẹ lára ẹni yẹn jẹ́ qala al-Hasan al-Hasan wọ́n wá ní mina sihiri ó ní tí ń jẹ́ nushrọ̀ ìyẹn ni pé ká máa fi ogun ká fi ba ogun jẹ́ mínà síkì òun náà ara ẹ̀dán ni yẹn ni pé ẹni tí nǹkan ń ṣe mo kálẹ̀ kan kò rújù ti ń rẹ̀ kò rí ti ń ṣe ara ń ro ọrùn ń dùn ẹ̀yìn ń faso gbogbo nǹkan níta ń ṣe wọ́n sì gbé lọ síta wọ́n wò wọ́n wọ̀ kò kọ́dà alhamdulillah wallahi nísìnyí àwọn dókítà mi náà ló fi dá kó jẹ́ pé gbogbo àwọn irú àwọn nǹkan tó wà sí sí báyìí àwọn àyè bá àwọn tó fáyè tó lè ní kí wọ́n máa rí àwọn tí ń bá lágbọ́yé ẹ̀sìn níbẹ̀ wallahi tó bá ní púpọ̀ lágbọ́yé súnmọ́ tó sì jẹ́ medical doctor àbáwọn pharmacist wọn sọ fún pé mo ti rí tó pẹ́ ni wọ́n sọ fún pé ẹ wo ẹ kàn máa dààmú ara yín o fún yín wàláì mọ̀ olóró àkàtò sọ bẹ́ẹ̀ kí ìyẹn tó gùn fún yín o tí ń ṣe yín ìké sọ̀rọ̀ ògùn owó ẹlọ lè rí àwọn onísúnà ẹjọ́ fún yín ní nọ́mbà kan fún yín tó ṣe àwọn tó wá pé tí òun ọgbọ́n ọkọ ni tó wù fún ni pé ẹlọ náà ṣe lé so òun kàn sọ ni pé kọ́rọ̀ àwọn tó nínú àwọn medical doctor náà ti pa àwọn ọ̀gbẹ̀ ń ti ń se yìí ẹkù ní ọ̀sítà ẹkù ní ọ̀sítà òun ẹkà máa náwó lóòrùn bí ìṣèrí náà nìyẹn wọ́n kà máa náwó dànù lásán ó ní gbogbo táwọn sí náà ọkàn sí tẹ́sì wa ó sì tẹ́sì tábà ti rí ìgbẹ̀ká lọ kò sí ìyàn kan náà ni tó dọ́pọ̀ kékeré wo pé hmm, ẹnìkan bẹ wọ́n ní pọ́ rẹ̀ wọ́n wo gbogbo tó rẹ̀ rẹ̀ wọ́n lẹ́nu yẹn pé wọ́n se ogun tẹ́sì wọ́n ṣe ogun tẹ́sì ìgbà tó yá láwọn ti tẹ́sì ọpọlọ ẹ̀dàpọ̀ ẹni ó ní ìkùn tí tó ṣe mú lọ́pọlọ kí ni ọkàn wọn ní bóyá kìíní kan ní àfẹ́tì náà ní ara mẹ́díkù dọ́kítọ̀ tó máa bàbù ó lọ lè wá àwọn oníṣúná kan ṣe lókè àfún ọ tó tó wá pé ẹni tó bá tún ṣe lọ́pọlọ òun náà tán tó wọ́n bá wá rí wọn ní sẹ́ni ó sọ pé ọkàn náwó sí lásán ni tó wá lọ́wọ́ ìṣègùn ní ọkàn náwó kankan lọ́lé wọ́n tó ń ṣe dúkìá fún ọ sòrú eléyìí náà ń pè ní wọ́n fi ní pé náà ń mẹ́nà sẹ́ṣẹ̀ ìmọ̀ ń bá idán wá ẹ̀yà kan nínú

ó wà nínú hadith anabi sallallahu alaihi wasallam ay rọ̀kọ́ọ̀hù tí wọ́n rẹ̀ kí wọ́n karú kéà fún wọ́n karú kéà fún so bí ní láì tààlà wọ́n tún di ní ìgbà mi tí wọ́n máa bá jù hádà wasu ọlọ́lọ́ muhammadin wà ala alihi wasu assalamu alaikum wa alaikum assalam min aina khalaqa Allahu iblis Ọlọ́run bá ṣàlàyé rẹ̀ nínú Al-Qur'an wọ́n ní ọ̀kọ́lọ́kọ́ jáàna mi márì jìn mí nà bí láti fi àwọn ẹ̀ka ọ̀rá iná àbí ká ní àwọn àwọn iná náà wọ́n fi dá àwọn àlìjẹ̀nú so bẹ́ẹ̀ sì ni ìbílẹ̀sì ni àlìjẹ̀nú ni so bí ara ìgbọ́rọ̀ yìí kò ṣe kílẹ̀ náà Kùránì tí wọ́n lọ àìlẹ́mù náà.

ọlọ́wọ́ bó bá túbọ̀ àwọn yóò ṣàforíjì fún wa tó ọmọ ìsìnà kò sí ìdájọ́ kankan fún lọ́dọ̀ ọlọ́wọ́ wa ju pé tó bá ṣe dáadáa yóò rí ẹ̀san dáadáa tó báyìí ṣe tí ó dá yóò rí ẹ̀san àìṣe dáadáa tó bá kan náà lọ́sọ pé ọmọ ìsìnà ò lè jẹ ìmáàmù ó lè jẹ ìmáàmù ó lè jẹ ó lè kó lè jẹ ìmáàmù tó kò sí kọlìlì pé kò sí kátàbí jẹ ìmáàmù ju kò ní màlá kò ọkùnrin kò ní kò jẹ́ kí ni kò jọ́kùnrin kò sì ní ìmà tó nítorí jẹ ìmọ̀mù náà. oníbẹ̀rẹ̀ ni tí ó dáa kéèyàn máa fi ọlá ọkọ èèyàn ṣe àdúrà fún èèyàn kọ́dà kọ́dà ọ̀la bàbá yẹn bàbá rẹ̀ ṣáájú ọkọ rẹ̀ lọ ìyá rẹ̀ ṣáájú ọkọ yẹn lọ tó èyí bọ́dá wọn tọrọ in tó fi tọrọ níbi tá nẹ́bí sallallahu alaihi wasallam ní ká fi tọrọ anẹ́bí ní fi àwọn orúkọ ọlọ́wọ́n bá tọrọ àbáwọn ìròyìn ọlọ́wọ́n bá fi wọ́n tọrọ àbí àwọn iṣẹ́ tí wọ́n gẹ́gẹ́ bá ṣe fúnra rẹ̀ tọrọ iṣẹ́ tó ṣe fún rẹ̀ kí ọlọ́wọ́ wọlá al-Qur'an tí ma ń kà dédé ṣàṣìn kaba ìfúnni ọlọ́wọ́ wọlá àwọn ìtí gbà lánàá sánú ni iṣẹ́ rẹ tó sínú àwọn wọn láwọn ogun ìjọ́sí kéwú túbà lónìí ìlọ́kàn pẹ̀lú ìjọ́sí kéwú túbà lónìí sí wọ́n ló ṣe útúbà ní wọ́n kọ́ ló ṣe útúbà àbí ọlọ́run wọlá àràbá ọlọ́run wọlá bọ́n ṣe ń gun àràbá lọ́wọ́ báyìí ah, kí lọ́kàn ti ẹgbẹ̀lú bọ́n ṣe ń gun àràbá lọ́wọ́ wọ́n kọ́ lọ wà láràbá tó ń tọ́lọ̀ bá ní ká fi bẹ̀ wọn náà ní ká fi bẹ̀ gbogbo èmi àwọn olórí wa rẹ̀ dáadáa àwọn kó sínú àdúrà wọn kò sí nínú rẹ̀ والله أعلم نعم قلنا السلام عليكم وعليكم السلام ما الحكم ما تقول ما الحكم تعميم السنة من سنة النبي يعني آمين أي جزء إلى دعاء الله نعم وكيف ما آمين قم بأنه سنة النبي صلى الله عليه وسلم قلت يا بسادوا كيف شيء آمين so قم بأنه صحيح مسلم النبي tẹ́wá rí ẹni tó jẹ́ mùsùlùmí ìdàdá mùsùlùmí lè àkíyè àǹbọ̀ àràbáyé tí mùsùlùmí bá ṣàdúrà fún mùsùlùmí qala malaikatun àmín màláìkà fún ni àmín walaka mẹ́sìtò irú tó ṣe ní àdúrà fún ọmọ ìyá rẹ̀ yìí yóò máa jẹ́ tiẹ̀ náà so pé àmì ń bẹ màláìkà ó ṣàmì sí anẹ́sọ̀lọ́ àtọ́lá gbọ́n náà tó sàmì àdéhùn yẹn bẹ́ẹ̀ nù adabul mufrad àdéhùn sahih ni tó bẹ́ẹ̀ náà ní láàrin àwọn sọ̀rọ̀ àbáyé tó bá sàdó àwọn ọmọ ń ṣe àmì láàrin ara wọn tí ẹ̀rí gbẹ́ ń bẹ̀ rẹpẹtẹ tó eléyìí ni ìdájọ́ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àmì ṣẹ́rí bẹ́ẹ̀ ti béèrè yìí lẹ́nu kan sọ fún mi pé àwọn kan bẹ àwọn mo ní gbogbo àwọn ẹ̀yà àwọn tẹ̀gbìrì ti ẹ̀kọ́ lóríṣiríṣi wọ́n nílé kóná wà ìgbésọ̀ bá sàdó àfọwọ́n òun ní sàmì wọ́n ní àmì kí ló ń ṣe àwọn ilé yẹn tó ṣe àwọn kìíní ọ̀ àwọn àwọn kùránì ní kùránì sangiriti náà ni wọ́n kùránì sangiriti wọ́n ní ara àkídà wọn ni pé tó bá ṣàdúrà fún wọn wọn ní sàmì wọn ní sàmì lọ́tọ́ dà tí wọ́n ní o sì ní inú àkídà iná bí òun sí òun ti ìgbà tí wọ́n ń gbọ́ pé báwọn tẹ̀kífìrí ṣe ń ṣe ní ó ní à inú aburú táwọn náà ti wà láwọn ilé náà tó làwọn náà wà ń bẹ́ làwọn náà tó kó sí so náà ni aburú láńlá ni kí ọmọ ní tó wà nínú òfin súnà Nabi sallallahu alaihi wasallam kí ọmọ ní kò sí so wallahu a'lam náà oníbẹ̀rẹ̀ ni ǹjẹ́ ṣíṣe àmì lẹ́yìn lápapọ̀ kò tàbí lóòrùn ọ̀kẹ́ bóyá ìmọ̀ mú ṣe lọ́wọ́ ilé ńlọ gbogbo ìrìn yìí wọ́n lọ kọ́ ìlú tó ń kálukú sí àmì kìí kí wàá sí àmì ń kálukú dàtẹ̀ sí àmì ló sì lọ lọ́kọ̀ọ̀kan. Kalau kẹtù wá juga, sí pé àtòmá kẹsàn rí ọba gbò nǹkan nǹkan rí o so kò sínú lànà sínú lànà ní sọ̀rọ̀ lọ́wọ́ àlọ́ sẹ́lẹ̀ kò sínú lànà náà ni o tó wọ́n lọ àwọn àìlẹ̀ náà. wọ́n nílò ní ẹ̀sọ́ nípa pé kò dáa kéèyàn máa kúnlẹ̀ tí èèyàn bá ń bẹ̀rẹ̀ sí kó ti wálẹ̀ náà tó akọ bá ń gba fóun ẹjọ ìjòkó ti ráyà bọ́n sọ̀rọ̀ ní ìlọ́wà lóṣù àbọ̀ bẹ̀rẹ̀ tẹ́ka ni wọ́n sọ̀rọ̀ ní oṣù mẹ́ta sọ̀kọ́dà kí o fi kúlélẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ o fi kúlélẹ̀ ẹjọ́ náà wà lẹ́jọ̀kó náà wà lẹ́jọ̀kó o fi kúlélẹ̀ ẹjọ́ sọ̀rọ̀ oṣù mẹ́ta àmọ́ wọ́n ń bọ̀ òun dúró wọ́n ń bọ̀ pàtó wá fẹ́ kí ọ wá lọlẹ̀ wá ló lóṣù fún lóṣù kọ́ nǹkan náà oníbẹ̀rẹ̀ ní salamu alaikum àwọn kan máa ń ṣe kútúbà síwájú sọ̀láàtì àwọn kan máa ń ṣe lẹ́yìn sọ̀láàtì péyà kí ni ànábì sọ̀rọ̀ pa ẹ̀yìn tíjọ́ ìjọ náà ń ṣe lẹ́yìn ìran ìrìnkẹ́ kútúbà lẹ́yìn ìran mi àmọ́ tíjọ́ júmọ́ síwájú tó tó kírun ní kútúbà ṣùgbọ́n ẹ̀jẹ̀ ni ń sọ òun ni pé kéèyàn ó ṣe kútúbà tán kọ́ wá parí rẹ̀ sọ́wá ní tọ́ńdá sọ níbi kútúbà lẹ́ẹ̀kan sọ̀rọ̀ ṣàlàyé rẹ̀ èyí hùn kí ló tó fi ṣàlàyé rẹ̀ papọ̀ níbi kútúbà tó ẹkọ́ bá kàn já wá bóyá nǹkan bẹ tí ọ sọ níbi kútúbà yẹn tó wá tó rántí ọgbà di òfin lẹ́yìn náà kùn sókè wọn wá sọ lẹ́gbàá tán bá tí wọ́n kírun tán kí wọ́n sọ ní oṣù kẹta tí wọ́n lọ wọ àárín يفيدكم أفيدنا هذا السؤال كيف غسل الكافر في الإسلام؟ كيف غسل الكافر؟ كيف غسل الكافر في الإسلام؟ هل ما مرأة غسلت رجل أو رجل غسل امرأة؟ نعم جزاه الله خيرا. So ni pé wọ́n ní pé báwo la ṣe máa de ẹni tí ìsìnkú sílùú tọ́fẹ́ wọn islam kò sí tuntun bẹ́ẹ̀ ẹnu tí ó ṣe lẹ́nu èèyàn kan ṣàlàyé pé nìyẹn ni ìgbé báyìí ló ṣe sí báyìí ló ṣe ó ṣàlàyé fún un ló sì ṣe àbí kéèyàn dúró lẹ́gbẹ̀ẹ́ léèwẹ̀ kí wọ́n sọ fún un ọkùnrin tó gbọ́dọ̀ wọlé tọ ọkùnrin léèwẹ̀ gbé ìmọ̀ràn wíọ̀ tó ní wo òun wo òhò oníhòòrùn kọ́dọ̀ òkú tó bá kú òkú tó bá kú ẹ gbọ́dọ̀ bọ́ o òun èyàn ó fi aṣọ sí láti ibi ìdodo sí ibi okun rẹ̀ yìí ẹ gbọ́dọ̀ bó kalẹ̀ kẹ́ máa yọjú wò tó bá gbóbìnrin kan ní gbogbo ara rẹ̀ obìnrin tó fẹ́ wẹ̀ gan da sọ gbogbo ara rẹ̀ ẹnu ọrùn ní ọ̀yọ̀ kalẹ̀ àti ọwọ́ yóò da sọ gbogbo ìkùn abẹ́ aṣọ ni ó ti máa ni ó ti máa fọ́ so kátó alẹ́ tó wà láàyè èèyàn gbọ́dọ̀ bọ́lẹ̀ kátà ní kọkùnrin àní wọn wẹ obìnrin àbúrò lọ ọkùnrin àárọ̀ ọba mu tí wọn lọ I want you to analyze this When father is Christian and is Muslim, and is Muslim, sorry, and have five children, if I die, he says, he is five, he says five children will have share in their father properties. Sí bàbá ni Mùsùlùmí àrí? Eh, eh, ah, mother is Muslim àrí? Eh, bàbá ni Christian, àwọn ọmọ yóò nígbà kan bẹ̀rẹ̀ ẹ̀sìn wọn jọra wọn. Ẹ̀sìn wọn kò jẹ́ kí ni kò jọra wọn, wọn nígbà kan nínú Ogun. Kọ́dà ìyàwó gẹ́gẹ́ náà nígbà kan bẹ̀rẹ̀. So, wallahu a'lam. سبحانک اللهم وبحمدک ان لا اله الا انت ہوں